بسم الله والحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sí ìjókòó wa ní alẹ́ òní tí í ṣe alẹ́ Monday alẹ́ al-ifnain déètì òní ní seventeen seventeen oṣù kẹrin oṣù rọ̀bí ọ̀sáání ọdún fourteen mo kí wa káàbọ̀ sí orí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forírọ ó ń forírọ ẹni tó ń farigá ó ń farigá kí Allah subhanahu wa ta'ala kókó wayọ. ọ̀rọ̀ ìfẹ́ episode ninety three. àkọlé ti alẹ́ tòní òun ni mo pè ní má ṣe tẹ̀lé òbí rẹ lọ ilé olóògùn má ṣe tẹ̀lé òbí rẹ lọ ilé olóògùn. ìbéèrè méjì ni màá gbìyànjú láti fọ èsì rẹ̀ ní alẹ́ òní àmọ́ èyí tó jẹ́ olú ìbéèrè òun ni a fi sọrí ìjókòó tá a fi pè é ní má ṣe tẹ̀lé òbí rẹ lọ ilé olóògùn. ìbéèrè kejì tí ó tún máa jẹyọ níjókòó yìí òun tiẹ̀ àti sọ ọ̀rọ̀ tó jẹ mọ́ ní ìjókòó méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá òun náà sì ni ọ̀rọ̀ ìfètò sí ọmọ bíbí ṣùgbọ́n ìbéèrè kan tó wá wáyé lórí ẹ̀ tí a ní fojú fò. ẹ jẹ́ kí n kọ́kọ́ dáhùn ìbéèrè tó jẹ mọ́ ìfètò sọmọ bíbí. oníbéèrè béèrè wípé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí ẹnìkan yálà ọkùnrin tàbí obìnrin kó ní lọ́kàn wípé iye òǹkà ọmọ báyìí lòun máa bí. ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí ẹnìkan yálà ọkùnrin tàbí obìnrin kó ní àdìsọ́kàn pé iye òǹkà ọmọ kan ní pàtó bóyá ẹyọkan bóyá méjì bóyá mẹ́ta bóyá mẹ́rin kó ti mú òǹkà lẹ̀. lórí ọmọ bíbí só lẹ́tọ̀ọ́ nítorí pé à ń gbọ́ lẹ́nu àwọn èèyàn tí ẹlòmíràn ó sọ pé èmi ò lè bí ju ọmọ mẹ́rin lọ o ẹlòmíràn ó sọ pé èmi ò lè bí ju ọmọ méjì lọ o ẹlòmíràn ó sì sọ pé èmi ò lè bí ju ọmọ mẹ́fà lọ o sọ lẹ́tọ̀ọ́ kíyàn sọ bẹ́ẹ̀ ṣé sísọ bẹ́ẹ̀ rẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ ni àbí kìí ṣe ẹ̀ṣẹ̀ ìdáhùn rèé sísọ bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ sísọ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ sì ni. kí ni ìdí tí kò fi lẹ́tọ̀ọ́ tí ó bá ti lẹ́tọ̀ọ́ láti sọ bẹ́ẹ̀ yóò jẹ́ ẹ̀ṣẹ̀ bí ó bá lẹ́tọ̀ọ́ láti sọ bẹ́ẹ̀ kò ní jẹ́ ẹ̀ṣẹ̀ ká dìyẹn mú báyẹn bí kò bá lẹ́tọ̀ọ́ láti sọ bẹ́ẹ̀ sísọ bẹ́ẹ̀ yóò di ẹ̀ṣẹ̀ bí ó bá lẹ́tọ̀ọ́ láti sọ bẹ́ẹ̀ sísọ bẹ́ẹ̀ kò ní já sí ẹ̀ṣẹ̀. ọmọ bíbí kí a kọ́kọ́ bira wa léèrè náà ṣé ìkáwọ́ ni wa ló wà ọmọ bíbí ṣé Allah ò fi sí ìkáwọ́ ni ẹnikẹ́ni nítorí pé ohun tó bá wà ní ìkáwọ́ ni ẹni nìyẹn lè sọ pé. iye kan báyìí lòun máa mú wá. ohun tí ò sí ní ìkáwọ́ ni rẹ tí ò sí ní ìkáwọ́ ni ànábì kankan kò sí ní ìkáwọ́ ni òjíṣẹ́ ọlọ́run kankan kò sí ní ìkáwọ́ ni wòlíì kankan kò sí ní ìkáwọ́ ni màláìkà kankan bí kò ṣe ọwọ́ àlọ́ nìkan ni ọ wà láti wá sọ pé méjì ló bì mẹ́rin ló bì tí nǹkan náà sì sí ní ìkáwọ́ ní rẹ kí ló túmọ̀ sí wọn ó túmọ̀ sí wípé òun dá sí ohun tí kò kàn ọ́ òun dá sí àlámọ̀rí tí ò kàn ọ́ tó gẹ́ pé ọwọ́ àlá ò ló wà. ẹ̀kọ́ ẹ̀sìn ọ̀hán náà rẹ̀ fún wa láti sọ báyẹn dípò ìyẹn ohun tí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ wa òun ni ká lò ohun tí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ wa ni pé ká tọrọ ọmọ rere lọ́dọ̀ ọlọ́run ká tọrọ ọmọ rere ọmọ tí ó jẹ́ mùsùlùmí ọmọ alálùbáríkà ká tọrọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ní ti òǹkà ká fi ilẹ̀ sọ́dọ̀ Allah ká gbà pé àábí ohun tí Allah bá yọ̀ǹda fún wa. anabi sallallahu alayhi wa sallam ó sì wulẹ̀ gbẹ wá lóhùn gbẹ pé ká bí ọmọ tó pọ̀. a sì ti fi yé wa nínú àwọn èsì tá a ti mú wá ní ìṣáájú wípé ọmọ bẹ̀rẹ̀ kì í ṣe òṣì bẹ̀rẹ̀. ọmọ bẹ̀rẹ̀ kì í ṣe òṣì ẹni tó fi kọrin gan ọmọ ẹ̀ pọ̀ sú àbàdà ọmọ rẹ̀ pọ̀ rẹpẹtẹ. a kì í sọ pé ọmọ méjì ni màá bí ọmọ mẹ́rin ni màá bí. bí kò sí pé a máa tọrọ ọmọ rere lọ́dọ̀ Allah tó wá máa gbọ́ a ti sọ pé ohun tí ò bá sí ní ìkáwọ́ ni ẹni àìlà lé ọlọ́run lọ́wọ́ lórí ẹ̀ bí ìwọ bá sọ pé ọmọ méjì ni wàá bí tàbí ọmọ mẹ́rin tó sọ bẹ́ẹ̀ tí ala ọba wa fún ọ ní kankan tàbí tó bá fún ọ jù bẹ́ẹ̀ lọ ma sẹ́yún ni ọ̀fẹ́ ma sẹ́yún ìwà ọ̀daràn nìyẹn ìwà ọ̀daràn nìyẹn. sóòrí ẹni tó lọ ń fún ní ọmọ méje tó sì gba méjèèje ní ẹ̀kan náà ni. ẹ má mà jẹ́ kí ìròrí òṣì ẹ má jẹ́ ó tì wá lọ bí sísọ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ lẹ́nu. torí ohun tí ń bẹ lábẹ́ gbólóhùn ọmọ méjì ni màá bí ọmọ mẹ́rin ni màá bí ohun tí ń bẹ lábẹ́ rẹ̀ kò tayọ pé oríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò lè bọ́jú tí ò lè tí ò lè tọ́jú ọmọ méjì lọ ọmọ mẹ́rin lọ ohun tí ń bẹ lábẹ́ nìyẹn o ò lè rí olówó kan kó sọ pé méjì lòun ó bí. olówó bímọ sílé yóò tún bímọ síta yóò bímọ sílé yóò tún bí àwọn kan síta tí ó bá ti jẹ́ mùsùlùmí kódà bó jẹ́ mùsùlùmí tí ó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run yóò bí sílé yóò bí síta. ìwé orí ń gbà tí Abíọ́lá kú ni ọgbọ́n tó ṣẹlẹ̀ ni pé àwọn kan tún dé tí wọ́n ń sọ pé ọmọ Abíọ́lá ni àwọn lọ́rọ̀ fi di ọ̀rọ̀ kóòtù pé kí wọ́n lọ ṣe DNA test báwọn olówó ṣe máa ṣe nù olówó kan kì í máa sọ pé iye ọmọ báyìí lòun ó bí ẹni tó ríra rẹ̀ gẹ́gẹ́ bí olòṣì. tó sì gbà pé tòun ò lè dá a mọ́ ní máa sọ pé ọmọ méjì péré lòun ó bí ọmọ mẹ́rin péré lòun ó bí. Allah ni máa ń ṣe ọmọ kì í ṣe àwa ohun tó yẹ ká ní lọ́kàn ni wípé kí Allah fún wa ní ọmọ rere a sì bí ìwọ̀nba tí olúwa bá fún wa bí lọ́mọ ìyẹn ni ọ̀rọ̀ àlàáfíà ìyẹn ni ọ̀rọ̀ tó níṣe tó wà níbàámu sí ìgbàgbọ́ òdodo mùsùlùmí òun lèmi fi sọ nínú ọ̀rọ̀ mi tó bá ti gbọ́ ẹ́písòdù lórí ìfètòsọ́mọ bíbí mo ní èmi yóò máa bí ọmọ lọ títí èmi yóò fi kú náà pé tí n bá ti kú èlé bí màmá àmọ́ gbà tí n bá ti ń bẹ lórí èpè lórí lórí ilẹ̀ ayé tí Allah sì fún mi láǹfààní kí n fẹ́yàwó tí n sì sí lò wọ́n gbó tí wọ́n wà ní pẹ́ẹ́n tó tún lè lóyún àmọ́ bímọ lọ aláwo ni máa wó yan kì í sòbí wàláì kì í ṣe òbí aláwo ni máa wó yan àìgbàgbọ́ yín ló ń fìyà jẹ yín àìní ìgbàgbọ́ òdodo yín òní ń jẹ́ kí ìyà máa jẹ yín nítorí pé àìgbàgbọ́ is punishment fún ẹ̀dá bíyàn bá sí nígbàgbọ́ òdodo yóò sì máa jẹrẹ níyà yóò máa jẹ ara rẹ níyà sáàrí ọlọ́mọ kan tó ń tọrọ pé ẹ ṣàánú mi tó sì jẹ́ pé ọmọ kan péré ló bí. ṣáàrí ọlọ́mọ méjì tó ń sọ pé ẹ ṣàánú mi sáàsì rí ẹni tí ò tí ì bí kankan tó gbégbáàgbé tí ò tí ì bí ọmọ kankan láyé kò tí ì lẹ́ni tí ń gbé bùkátà rẹ̀ tó sì sọ pé ẹ dákun mi ò rí ní tí màá jẹ ṣé ọmọ bíbí náà ni òjò oróúnjẹ jẹ. nǹkan burúkú ni àìgbàgbọ́ o nǹkan burúkú ni dípò ká máa bẹ Allah lórí ń tá a fẹ́ ká sì máa ṣiṣẹ́ tó gbígbà àdúrà á wà máa dá àwọn ọgbọ́n ọgbọ́n àìgbàgbọ́ kan tí ò lè ràn wá lọ́wọ́ kò lè ràn wá lọ́wọ́. nínú ilé ayé yìí ààrẹ tó bí ọmọ tó jẹ́ pé ọmọ rẹ̀ pọ̀ eléyìí tó bí kẹ́yìn tí ò dá bàbá rẹ̀ mọ̀ tẹ́ ikú lọ́lọ́run wá ṣe ní olú ọmọ mi ò ní dákọ̀ àwọn èèyàn ni. ìwọ náà ó ti mọ àwọn tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ fún tó jẹ́ pé èyí tó kéré jù nínú ọmọ nígbà tí ò yí ọmọ bí lọ́lọ́run wá ṣe ní olú ọmọ. mùsùlùmí onígbàgbọ́ òdodo kì í máa làálé ọlọ́run lọ́wọ́ ìlàlé ọlọ́run lọ́wọ́ ni kó o sọ pé ọmọ méjì ló bí ṣé wọ́n ló fúnra rẹ̀ ní méjì yẹn ni. ṣé agbára rẹ̀ ká kó fúnra rẹ̀ ní méjì ń ẹyọ méjì ń gan ṣẹ́ ságbára rẹ̀ ká a. bí Allah bá fún ọ ibo ló ti rí i ṣé Jésù Kristi tó lè fún ọ lọ́mọ Jésù Kristi ṣe tó lè fún ọ lọ́mọ kò lè fún ọ wàláì kò lè fún ọ. bẹ́ẹ̀ náà ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò lè fún ọ lọ́mọ ṣéwù ò lè fún ọ lọ́mọ kò sẹ́ni tó lè fún ọ lọ́mọ àfi àlọ́ọ̀ nínú iṣẹ́ tó jẹ́ pé aláò nìkan ní máa ṣe é kò yẹn lòmíì pé kọ́ bá ṣe é ọmọ bíbí jẹ́ kan níbẹ̀ torí pé òun ni ọba adẹ́dà òun sì ní máa fún ẹni tó bá fẹ́ àfún ẹlòmíì lọ́kùnrin àfún ẹlòmíì lóbìnrin àfún ẹlòmíì ní ọkùnrin àti obìnrin tó bá tún wù ú ṣe ẹlòmíì ní àgàn sórí pé àlẹ́nu ń bẹ̀ ibi tó o ti wá lẹ́nu tó wá ń fẹnu síbẹ̀ wọ́n fẹ́ fẹnu jóná nìyẹn wọ́n fẹnu jóná mọ́ má sọ pé méjì ló bì má sọ pé mẹ́rin ló bì í ìwọ gan fún ara rẹ ọlọ́run ló wù ọ́ ọlọ́run tó wù ọ́ náà ni ó wù àwọn ọmọ tó o bá bí i ntọ́ jẹ́ ntọ́ dáa ni kò sọ pé olúwa Allah tàmí lọ́mọ rere látọ̀dọ̀ rẹ wá. tami lọ́mọ ọmọ alálùbáríkà ọmọ tí ó jẹ́ onígbàgbọ́ òdodo ohun tí kò ọmọ tọrọ nù yé sọ pé mẹ́rin ló bì méjì ló bì Allah wo àwọn ọmọ wa yóò sì wo àwa náà bí ìyẹn ṣe máa nù. ṣẹwárí ìbéèrè kejì tá a fi ṣe àkọlé fún jókòó talẹ́ yìí tá a pè ní má ṣe tẹ̀lé òbí rẹ lọ ilé olóògùn oníbéèrè ló béèrè béèrè o òyìnbó ló fi kọ ìbéèrè rẹ̀ èmi yóò bá kà á jáde ní èdè abínibí bó ṣe kọ́ náà ni màá ṣe bá a túmọ̀ rẹ̀ jáde. ó ní òun jẹ́ mùsùlùmá lóbìnrin òun sì wà nínú agbo àwọn mùsùlùmá kan lórí social media. ọlọ́run á fẹ́ kí àwọn akẹgbẹ́ ẹ̀hún kí wọ́n gbà òun ní àmọ̀ràn nínú gúrùpù tí àwọn wà kí wọ́n gbà òun ní àmọ̀ràn àbẹ́ẹ̀rí báwọn ó fẹ́ gbàmọ̀ràn lórí àlámọ̀rẹ̀ tó lágbára ọ wá ń taari àmọ̀ràn yẹn sí àwọn akẹgbẹ́ rẹ̀ tí ò dá mà tayọ pé wọ́n jọ pàdé lórí WhatsApp group lọ. Okay? ó ní nígbà tí òun wà nínú oyún àkọ́bí òun màmá tó bí òun wọ́n takú wọ́n ní òun gbọ́dọ̀ tẹ̀lé àwọn lọ sí ọ̀dọ̀ oníṣègùn olóògùn ọ̀dọ̀ olóògùn ó lóun sì tẹ̀lé màmá òun lọ ọbẹ̀ láti lọ ṣe àájò lórí kí oyún mọ́ bá bàjẹ́. ó nígbà táwọn débẹ̀ táwọn dé ọ̀dọ̀ olóògùn náà olóògùn yẹn ní òòṣà kan ère kan tí ń bọ tó gbé sínú yàrá iléeṣẹ́ rẹ̀ ó nígbà tí àwọn débẹ̀ bàbá olóògùn yìí ó ní káwọn ó forí balẹ̀ káwọn ó kí òòṣà. ní àkọ́kọ́ òun kọ́kọ́ kọ̀ láti ṣe bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n màmá àwọn wọn kòrò ojú sí i pé a kí lọ́rọ́ lù ọ́ ṣe bí ọ̀wọ́ kọkàn kí ó ṣàpé ó ṣàkú kalẹ̀ òun lẹ́ o sẹ́nu gbé fúyẹ́ o sẹ́nu rẹ́ fúyẹ́ o bẹ́ẹ̀ ni kọkàn kí ni ó ní wọ́n mọ̀ forí balẹ̀ fún èrè nígbẹ̀yìngbẹ̀yìn òun bí ọmọkùnrin ó nígbà tó ń bí ọmọkùnrin tán màmá òun ó tún mú òun lọ sí ilé babaláwo wọ́n ní.